الحمد لله صلى الله عليه وسلم على رسول الله وعلى آله وصحبه وسلم والناس ألف منهم كواحد وواحد كالألف إن أمر على والد كالألف إن أمر على وللفتى من ماله ما قدمت وللفتى من ماله ما قدمت يدام قبل موته لا مقسنا يدام قبل موته لا مقسنا إنما المرء حديث بعده وإنما المرء حديث بعده فقل حديثا حسنا لمن وعى فقل حديثا حسنا لمن وعى إني حلبت الدهر شطرنه فقد إني حلبت الدهر شطرنه فقد أمر لي حينا وأحيانا حلا أمر لي حينا وأحيانا حلا وفر عن تجربة النبي فقل وفر عن تجربة النبي فقل في بازل راد الخطوب ومتضى في بازل راد الخطوب ومتضى إذا بالإعراض للخداع ضرر فمقتضى إذا بالإعراض للخطوب وانقضى إذا بالإعراض للخطوب ومقتضى إذا بالإعراض للخطوب وانقضى والناس للموت خلا ينصهم والناس للموت خلا ينصهم وقلما يبقى على النفس الخلاء وقلما يبقى على النفس الخلاء عجبت من مستيقن أن الردى عجبت من مستيقن أن الردى إذا أتاه لا يداوى بالرقى إذا أتاه لا يداوى بالرقى الغفلة في أهوية أهوى من الغفلة في أهوية كخابط بين ظلام وعشاء كخابط بين ظلام وعشاء نحن ولا غفران لله كما نحن ولا غفران لله كما قد قيل للسالب أخلا فارتعا أرسلها للسالب أخلا فارتعا أرسل للسالب أخلا فارتعا أرسل للسالب أخلا فارتعا إذا أرحلت نبؤة أو إن إذا أرحلت نبؤة أو إن تطمنت عنه تمادى ولها تطمنت عنه تمادى ولها تفلت تفلت لي عهد ليث فانزوت حتى إذا غابت أنت أم مضى حتى إذا غابت أنت أم مضى نهاد للأمر الذي يروعنا نهاد للأمر الذي يروعنا وقد في غفلة إذا انقضى فلو في غفلة إذا انقضى إن الشقاء بالشكي مولع إن الشقاء بالشكي مولع لا ملك الرد له إذا أتى لا يملك الرد له إذا أتى والله للحر مقيم رابع ولو للحر والعبد لا يردعه إلا العصا والعبد لا يرضعه إلا العصا وآفة العقل الهوى فمن علاه وآفة العقل الهوى فمن علاه على هواه akuluhu fakọ̀dé nàjà. aláhàwáhù akuluhu fakọ̀dé nàjà. kàmín àfin mọ̀tútọ̀tín akhlaquhu. kàmín àfin mọ̀tútọ̀tín akhlaquhu. أصفيته الود لخلق مرتضى أصفيته الود لخلق مرتضى إذا بلغت السيف محمودا فلا إذا بلغت السيف محمودا فلا تظلمه يوما أن تراه قد نبى تظلمه يوما أن تراه قد نبى إذا بلغت السيف محمودا فلا إذا له صوتيك محمودا فلا تضمنه يوما أن تراه قد نباه تضمنه يوما أن والطرف يجتاز المدى وربما والطرف يجتاز المدى وربما والطرق يجتاز المدى وربما والطرق يجتاز المدى وربما أن لمعداه عثار فكبا أن لمعداه عثار فكبا هلك بالمهذب النجم الذي من لك بالنجم فيجد العيب إليه مفتقا فيجد العيب إليه مفتقا إذا تصف تحته مر الناس لم إذا تصف تحته مر الناس لم قل في امرأ حذرك ما لفك تفا أو الأ على الصبر الجميل إنه أولى على الصبر الجميل إنه أمنع ما لاذ به أولو الحجاب أمنع ما لاذ به أولو الحجاب وأسف النفس على سبل الأسى وأسف النفس على سبل الأسى وعتب النفس على سبل الأسى وعتب النفس على سبل الأسى إذا استقلت القلب تبنيه الجوى إذا استقلت القلب تبنيه الجوى والدهر يكب بالفتى وتارة والدهر يكب بالفتى وتارة ينهضه من عثرة إذا كبا يدعوه من عثرة إذا كبا فكتبه من هلك كيف هوى فعجب من هلك كيف هوى بل معجب من سالم كيف نجا بل معجب من سالم كيف نجا صبوح بن حسد الأزدي والناس منهم والناس ألف منهم وقواعد ومن ينتمي أو الدنيا ينتمي لما سجسين قالوا وواحد كالألف إن أمر ìgbà míì ẹsẹ̀ ilé rẹ̀ nìkan nínú ọmọ ènìyàn iṣẹ́ tí ó máa ṣe kàlí alifi bí iṣẹ́ ẹgbẹ̀rún ni ẹni amúyìn àná nígbà tó wà lábàtì. ó ní wọlé ìfàjà mímọ́ àdìyí máa kọjá náà wọn ànábi bẹ̀rẹ̀ ń dọ̀kọ̀ wípé ìyókù máa lùwárí sí i àhàgbò ìléyìn ní máàlì yìí kẹ́nínú yín tó jẹ́ pé owó ẹni tí ó jogún rẹ̀ ó nífẹ̀ẹ́ sí ju owó rẹ̀ lọ gbogbo àwọn àti dáhùn tí máa ń ná ilé wa máa lè hó àhàbò ìléyìí ní máa lè wá rí fún un. ìṣẹ́ni kẹta náà àfẹ́ tó jẹ́ wípé ó nífẹ̀ẹ́ owó rẹ̀ ju owó ẹni tí yóò jogún rẹ̀ lọ. Ànábì nípa iná máa lọ hu máa kọ̀dámà níta ọtí náà ń lọ́wọ́ tí o. Tí ń bẹ lápò rẹ̀ tó ọtí náà kìí ṣe wọ lónìí. Àwọn tí ó jogún lónìí. So ibi àwọn wá fi téèyàn ti ná ti ló mọ́tà. So náà dáadáa bọ́lọ̀ ń ṣe ní ọ̀nà yẹn ní òwúlò fún ọ. Èdè òkú ti ń bẹ ní àkáǹtì nu báńkì nu ẹni wí ọ̀hún. Bọ́lọ̀ bá ní. all tẹ̀mí sí all numbers bẹ̀rẹ̀. ọ̀rọ̀ bá ní ní tẹ̀mí má kìí ṣe gbogbo tó ní lákàjà fún un tó bá fi ń ọba fi gbádùn ṣe dáadáa sí ìrànlẹ̀kì yá mà kọ́ tó kú oníkíni. èyí tí bá ń bẹ nínú bí àdé ń bẹ nígbà tó ọba lè ó fún wọn tẹ̀lé kú àwọn والذي فتى من ماله ما قدمت يداه ó ní nǹkanwá rẹ méjèèjì bá ti ná kọ́ ọ tó kú òun lówó tiẹ̀ orí rẹ ni wọ́n ti fi ṣèṣàbò fún ọ kìmìnà àyìnà ìtàsábàbù òfin máa àwọn ìfapò gbọlọtì lówó náà ń gbàtọ̀ ọ̀nà dúkìá ń gbọlọtì kó lọ ń gbọlọ wà náà sùn dídá àlùkìyàmà rẹ lórí ntọ́ ní gbogbo wàhálà tó ṣòro tí wọ́n bá ti rí nọ́mbẹ̀ kan tó kú ní tiẹ̀. kọ́bùlà mọ́ọ̀tù láàmà kò tàná kẹ́ẹ́tẹ̀ tí ó tọ́jú alkiniya oní tí yẹn ń tọ́jú kàrẹ́ nù dúkìá anahu uwa aguna wa akuna ọ̀rọ̀ lọ́ba tí máa ń fún yàn lówó náà sì lọ́ba tí máa ń fún yàn lóyún tí yàn máa ń tọ́jú ààrẹ tí mo ń tó ápẹ́ná sí fákúrò gbọ́n nítumọ̀ rẹ̀ ń bí mi ní yẹn tọ́jú tí tọ́jú so ntọ́ tọ́jú ní dúkìá kìí ṣe tiẹ̀ ọ̀rẹ́ ìfata mímọ́ àbí ní máa kọ́ dáná yàrá kúkọ́ fẹ́ dáná ó sì yí. إذا مقتنا ذوق بلا موت إذا مقتنا يا ذوق بلا موت وإنما المرء حديث بعده فقل حديثا حسنا لمن وعى قل حديثا حسنا لمن وعى طبعا يا ذاك الله يا من جاء ọ̀rọ̀ sáwọn tí ń bẹ lẹ́yìn sẹ́nìkan tí ó lọ láyé káyé ò ní sọ̀rọ̀ yálẹ̀ ẹni ẹ̀rí ni abẹ́rẹ́ mú ẹlẹ́mìí kan táyé ò máa sọ̀rọ̀ ìpínlẹ̀ yálẹ̀ wa pọ̀ púrẹ̀ lẹ́yìn ẹ̀rí wa kúta pípọ̀ gbé ní oṣù gbé àwọn lókà ní oṣù gbé àwọn inú ilé ní oṣù gbé ayọ̀bọ̀n sọ́nìkan tí ó kù kójú ọmọdé gbúdàgbà tí ò ní di hadith àwọn bá àdàbò yóò di ọ̀rọ̀ àwọn olùsọ̀rọ̀ lẹ́yìn rẹ̀ tó tún pé ìyẹn ò di history lẹ́yìn alákùtà ọwọ́ á rí orí pa láyé láìsí ikú rẹ̀ láti ráìtì history rẹ̀ ọkùnrin hadisa ahun hasana liman ọkùnrin hadisa ahun hasana. àwọn àgbẹ̀ ń sọ history yẹn kalẹ̀ làwọn ti kú wá olórí ibùgbé tí wàá lọ wọ́n sọ ntámà nípa rẹ ní aburú àwọn yóò sọ ntámà nípa rẹ ní ìjọba tí wọ́n pọ̀ jù ní wàá ní ò lọ jẹ́ definition àkíkọ̀ rẹ̀ wọ́n ní ìjọ kan anábì jòkó lọ́gbọ̀n òbí jànáàzà wọ́n wá gbé jànáàzà kakọ̀ọ́ lẹ́gbẹ̀ẹ́ anábì fọ́kọ́ làwọn fàásùnà wà lẹ́yìn xayọ̀ fàásùnà wà lẹ́yìn. ẹ̀rẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n sọ ọ́ ah, ó ti kú ah, ìyẹn dáadáa ah, ní ìyẹn ti báyìí á káko ń sọ gómà nípa rẹ̀ ní dáadáa fọkànlá wa jẹ àbàtà níbi ni yóò padà mú sọ ní ní yóò padà mú. fún àwọn ọ̀rọ̀ orí jànáza kò pẹ́ tá àwọn tó gbé jànáza ní ìkọjá lẹ́gbẹ̀ẹ́ náà sọ̀rọ̀ fàásù sọkúsù gbẹ̀ngà tó ṣe fáwọn yẹn láyé ó ṣe lémi náà báyìí báyìí lábẹ́ ni wọ́n jẹ̀rọ̀ ń tọ́ sọ ní òun náà. Nígbàdé tí àwọn àgbàdé tí àwọn òlàfẹ́ wọn ṣe dé kí wájà bàtí wájà bàtí kí ni lẹ́nu wájà bàtí. Ojúṣe ọlọ́run kí ni wájà bàtí náà wọ̀ yìí kọ́ ọ̀la ẹ̀ẹ́dá alẹ́bí ẹ̀sùn ìtumọ̀ àlẹ́ yìí xírọ̀ àjẹ́nà ó ṣe ti ẹ̀yìn èèyàn ní parí ayé lórí dáadáa fọ́wọ́ náà wàhálà àtúnáìtùmọ̀ àlẹ́yìn ìṣàrò wa èyí ẹ̀sùn tí ò dáa ń parẹ̀ wájà àbátulẹ̀ hùn náà iná ó jẹ tiẹ̀ ó gbọ́dọ̀ wọ́n náà ni ó nàbí wọn ẹ̀ ń tún ṣe àdá ọlọ́ọ̀ṣù bí kọ́lọ̀ ń gbé sórí ilẹ̀ kẹ́ ẹ máa jẹ́ wútínẹ́sì sùn ìyẹn lè máa ka burú lórí ẹ̀ká wá wútínẹ́sì dáadáa nígbà kó lọ sáwó fún yà ìwádìí pẹ̀lú ẹni náírà ní o <laughs> àwọn kan bẹ àwọn akẹ́ máa sọ ẹni emotionally nígbà ìgbésẹ̀ tó ní ẹ̀lọ́tọ̀ àwọn àwọn ní ibùdó wọn jẹ́ nù wọlọ́wọ́ àmọ́ bó lọ́ọ́ ti kọ̀tàn ẹ̀kọ́ tó lọ. tẹ̀kọ̀ ẹ̀nà mẹ́rin máa kù حديث بعده فقل حديثا حسنا لموضع فقل حديثا حسنا لموضع كان حديث يجي حديث ó wá kú tọ́ bí wọ́n ṣe wá jẹ́ hadisan hasana ọ̀rọ̀ tí ó máa tẹnu èèyàn jáde sí ọjọ́ kó jọ̀rọ̀ dáadáa lè máa ń wà á lè máa ń àfihàn lẹ́kẹ̀sì rẹ̀. sáwọn tí ó máa bọ ọkọ̀ òwe ìtàn ààrẹ rẹ̀ láì fún ọ lówó àwọn ìtàn ìrìn rí wọn báyà kọ́lẹ̀ láì rí láì lè fi wọn fún ọ lówó ṣe láì láì láì lè mẹ́sì Wikipedia. tí ẹ bá àwọn dáńdọ́dọ́ ló kọ̀ wọ́n tẹ́lifí bá ti ṣẹlẹ̀ báyìí láàrin seconds ayé ẹni mi nílùú bá yẹ díjẹ wikipedia ní àyè kan pé information nípa ọ̀pọ̀lọpọ̀ àyàn bẹ́ẹ̀ anything ní pàtàkì ìdílé ní tó bá jẹ́ pé ní tó bá gbajúmọ̀ tó ń tọ́ bá ṣe kíní kan lórí lórí mi sì nílùú rẹ̀ táyé mà kò dé tó one hour àwọn ti jẹ̀bọ̀ thirty minutes ọba kan wo wikipedia wọ́n ti ẹ̀ ewu bèbè ní two thousand fifteen tó dàgbẹ́bà rú fún mẹ́tí gbogbo àtàwọn àna ọ̀sẹ̀ ẹlẹ́ṣọ̀ kí bàrú wọlé. kò tí ì tó thirty minutes tó ṣe tó ṣe ohun tó wọ́n sáré lọ́ba ẹ̀dí ṣe pé òun lẹni tí. láyé tí kú ni ẹ o ẹ̀rọ agbẹ́gẹ́ mi. so àǹfààní hadithan hasanah lè máa ń wà á. فكن حديثا حسنا إني لبثت الدار شطري فقد أمر لي إنه أحيانا خلا أمر لي إنه أحيانا خلا alábàkéyẹ fún ọmọ màlúù ọmọ rànkúnmí kálíbà mú wàrà jáde halubu gẹ́gẹ́ ni wàkàtà mú jáde ẹ̀rọ tí bá máa ní ní kíkẹ́ bá di pàtẹ́ èèyàn fílẹ̀ kí ní kí jáde fún yẹn bá di ẹni ẹ̀ ń fún wọ́n yóò sọ̀rọ̀ ọmọ halaba rẹ̀ ẹni sẹ̀ halubu ni tí ara mú jáde wàkàtà ó ní ìní halabu tó dáhàrò àdáhàrò láyé ó ní mo ti fún wàrà ayé mélòó ni wàrà màlúù àfúnmẹ́ńdẹ́ méjì méjì ọlọ́kan ó ní ṣàtòrọ yìí mo fún wàrà méjèèjì ọ̀nà táyé pétí ìtumọ̀ rẹ̀ ni mo fún wàrà àgbà táyé dùn mo ti fún rí ìgbà táyé kan mo ti fún wàrà rẹ̀ rí nàtíjà ìfúnwàrà mi nípa ìfúnwàrà àbáyé ti jẹ́ nàtíjà mi ni pé fàkọ́dé amárùwọ̀ ní ṣẹ́yìn náà jẹ́mi ìtumọ̀ fún wàrà ayé ìtumọ̀ múnú wàrà náà kúrò wàhálà nàìjíríà mo rí ti fún orí kí n tí mo rí mi fún jáde kí ni tó dùn ké méjì láyé wọ́n ti ẹgbẹ́ wàrà tó ń mu láyé wàrà tó ń dùn lọ́wọ́lọ́wọ́ ni má ti lọ sùn gbàgbé o ni padà fún wọn ní èyí tí ó korò mu. Tẹ̀fọ́n ní ní. طلبت حلبت الدهر شطريه فقد أمر لي حينا وأحيانا حلا أمر لي حينا وأحيانا وفر وفرعه تجربة النبي فقل في بعزل راد الخطوب ومتغطى ìkọ̀kéwú wọ́n ní fárúbọ́ àìntẹ́jìrìbà àwọn ẹranko tí ẹrí bí màlúù ni bí ràǹfómi ni bí mẹ́ẹ̀ni wọ́n bá fẹ́ mọ éjì wọn àwọn sìn wọn èyí náà fi mọ̀ lórí sìn àwọn ẹranko ẹ̀yìn wọ́n ti mọ̀ sí ẹ̀yìn bá ti rí àǹkọ́ ọmọdún báyìí orí báyìí kọ́ o orí báyìí so wọ́n wá mú ẹrù wọ́n wá yà ó yà ó jà lé ẹwọ́n sí àgbélé ká lè máa ní ká bá a máa éjì tí ó wà ó ní ẹ̀sọ́ fáwọn ancestry vaccine ìdásí yìí ó ti fa ẹlòmí sókè kó máa bó ní gbogbo wọ́n sí gbàtígbàtí ìgbà wa tẹ̀sí ó wá zero níní wàtígbà ní nígbà tó tẹ́ẹ̀tì yẹn ó rí báàzílù nínú báàzílù nínú kéwù ní rànkúnmí ọlọ́dún mẹ́sàn-án ti dàgbàlagbà yẹn ọ̀gá ni akọ̀rọ̀ kẹ́ni wọ́n gbọ́dọ̀ lẹ́bù ní ìlẹ́mà zújà fi kọ̀rọ̀ ní lámì sàkẹ́ sọ́wọ́lẹ̀ tẹ́lí bózùlù kọ̀nà èsì ibùdó lẹ́bù rànkúnmí kẹ́ni ọlọ́dún méjì àdìkọ̀ alọ́bàánu. ìrọ̀bùnú lẹ́bù ni ọ̀nkúnmi ọlọ́dún méjì tí ò tí ì gbò ìdá máa dùjà fi kọ̀rọ̀ ní ẹ bá lọ gbé sẹ́gbẹ̀ẹ́ tó náà ti máa níwò díẹ̀ díẹ̀ kékeré kó wá bá àwọn àlìbùzùlù àwọn ọ̀nkúnmi àgbàlagbà ọ̀nkúnmi ọlọ́dún mẹ́sàn-án tó wá bá wa jà lámìí ẹ̀sẹ̀ tí a sọ̀rọ̀ kò lè bàjẹ́ ohun tí wọ́n gbàgbé à ń tẹ́jú rí bàtí ń rí ìgbà ti ya ó ti ya mílíọ̀nù kó lè máa bo ni mo ni mo dé bóò ní èkó mi ó wá rí mi dé bú bá zílò nínú tó ń túmọ̀ pé bí wọ́n bá sọ fún wọn nípa ayé gbà mí gbọ́ fọkùrú sí ibà zèlè rọ́ọ̀dọ̀ ní kùtù bà wà mú gàgbọ́. ìgbà mi ní ìrọ̀lẹ́ kùtù bà wà mú gàgbọ́. Kàkébá zílù ni mí, àǹkómi àgbàlagbà ni mí, ẹni tó ti dàgbà láyé ni mí kéde tó dàgbà lásọkọ ọlọ́dọ̀ ló kò túmọ̀ ó ti rárí wọnú ewu ayé wà mùsàgbọ́ ó ti gun ewu ayé tí n bá sọ̀rọ̀ fún láwọn àwọn báyé ṣe máa ń dé láwọn àti èkìtẹ́ mi rí ń parí dá lọ́wọ́ mi tí bá dúró mi ní. inú tí mo tún rí nínú àwọn tẹ́bí ibà tí mo wá rí láyé ṣe máa sọ nígbà. tòwà náà sùn lílí máa ó sì kọ̀ ńlá yá lọ hàn. وقلما يبقى على نفسه خلا àwọn èèyàn abágbéyàn sẹ́gbẹ̀ẹ́ kú ipò téèyàn á wà sí kú àdàgẹ́gẹ́ bíi kọ̀lá kókò tútù kókò tútù ní kọ̀lá tí ẹran kí kẹ́kẹ́ máa ń jẹ. yẹ̀lú sòrò ikú ń jẹ yẹn kókò tútù sì dùn jẹ fún ẹran ju gbígbẹ lọ olóògbé wọn máa mánéjì gbẹ ni ẹ bá gbé gbẹ wọn ò jẹ kú làwọn jẹ wọn gbọwọ gbọwọ wọn bẹ jẹ ní lájẹ tán ó ní anásù lèlè máa ó ti èèyàn tábà gbéyàn tẹgbẹ ẹkú kọlá ní kókó tútù ni wọn yàrá sóhun ayẹyẹ akólóhun tí ń gbé wọn jẹ tí ń gbé wọn jẹ. وقلما يبقى على اللبس بخلاء ó sún ó kéré kí kàlá sẹ́kù nígbà tí kókó tí ẹranko bá ń jẹ táwọn ẹran bá ń jẹ àláwọ̀ yìí sábà fẹ́ jẹ alájẹsọ́kù àjẹtán ni wọ́n ń jẹ títí náà kò sẹ́ni tí ikú ò ní jẹ. sẹ́gọ́ndì ipò tọ́mi ènìyàn wà síkú kàlùkọ́lá yẹlú sòrò adà gẹ́gẹ́ ewé kókó tútù tẹ́ẹ̀rán ń jẹ. وقل ما يبقى على رب الخلاء ó sọ wọn kí kókò kàkà sẹ́kù nígbà tẹ́lẹ̀ bá ń jẹ́ ní pàtàkì jùlọ tó bá yẹ́ kíni kókò tútù ó ní àjíbútù mi mo ta èkè ní anáró ọ̀dá ìdá àtàrù bí rò bó ṣe máa fún àjíbútù àlàájá bó ṣe lọ mo sì mọ̀ fún mùsẹ́ẹ̀kì ní ẹni tó ní máa mà dájú anarun ọ̀dá tó kú ìparun títán pé màá ń dé bámi ènìyàn ó sì mọ̀ pé ìzá àkáwù tí kú bá dé lẹ́yìn ìdáwà ìwò kọ́ ọkọ̀ ò lè gbà yálẹ̀ lọ́wọ́ wọ́n ti ká fàtí sáàkó lè sáàkó wá sí ilẹ̀ màrún wá pọ̀. ẹ lọ gbogbo gbogbo sọ̀rọ̀ láti bá tó wọn ẹ bá tó wọn ẹ ó ti pinnu onídàá inú ọ̀fọ̀ ò lè wúlò mọ́ ogun ọ̀kọ́ ò lè túmọ̀ ọ̀fọ̀ ò lè túmọ̀ ogun ò lè túmọ̀ ogun nǹkan tí ó dá gbò téèyàn ó ṣe kí kú mọ́ bàrà hàn ọmọ ìyá náà pé kò sí kí ní kẹtẹ́ yẹn lè di bí ikú lọ́dọ́dé àfọwọ́n ló ń ké mà fún owó ń sọ̀rọ̀. أجبت من ممتلك أن الوداع إذا أتاه لا يداوى ونداوى أتريت مداوى فلوغ àlẹ́ ìgbògun kankan ká fi dínkù lọ́wọ́ mo wá sí màfẹ́ni tó ti máa وهو من الضفلة في أهوية وصابت بين ظلام وحسرة nínú ẹ̀yọ̀ kọ́fúlà ń fọ́nà fọ́ra kò múra di kúlẹ̀ kò máa mà bẹ̀rẹ̀ sí máa di báàgì kúlẹ̀ tí a bá di òkè fi túpè sílẹ̀ o ah ti gbàgbé ikú bọ̀ ṣe ah ẹ̀yìn tí ọ̀rẹ́ ń tẹ́ ọ̀sẹ̀ wẹ̀ kéèyàn tó lọ́kí mi kí ẹ má dàbí nǹkan kan kéèyàn ní mú lọ́wọ́ pọ̀lọpọ̀ èèyàn wá ń pè fọnú fọ́ra ó wà fi gọ́fùlà ń bẹ́ nu ìfọnú fọ́ra fi àhùyà ń bẹ́ kòtò ìfọnú fọ́ra àhùyà jam òhùwà wàlúhùwà àlùfọ́fọ́rọ̀ hùwà lè kòtò jam òhùwà àhùyà ó ń tàn níbi tí ò ka ikú kú dé ó wà mí náà lé. دفنته آوية كخاطب بين ظلام وحساب ó wá gbà gẹ́gẹ́ bí ẹni tí ń tẹsẹ̀ bọ́sẹ̀ alìkọ́bìtù ni ẹni tí ń fi ẹsẹ̀ bọ́sẹ̀ wọ́n ní ẹni tẹsẹ̀ bọ́sẹ̀ pé kò mọ ibi tí ń lọ kọ́bìtù ìtẹsẹ̀ bọ́sẹ̀ ni nítorí èmi yàn máa tẹsẹ̀ bọ́sẹ̀ oríṣiríṣi ni ìgbà mi bẹ tí ẹ bá ń bẹ nínú òkùnkùn tí ò sí mọ́lẹ̀ èèyàn yóò máa yẹn ní ìtẹsẹ̀ bọ́sẹ̀ èyàn sì gbàmí ń bẹ tí yẹn ò tójú yìí ò bá tí ò bá yìnà dáadáa ni ó mú yẹn máa tẹ̀tẹ̀ bọ́tẹ̀. ọlọ́wọ́ ni yọkùnbí tó kábùtò àṣùwà fi lẹ́yìn ìrọ̀lá tẹ̀tẹ̀ bọ́tẹ̀ ní tẹ̀tẹ̀ bọ́tẹ̀ ẹni tí ò rí náà lálẹ́ olókùnkùn ńláńlá. ṣé kò dáadáa òrìn dédé kẹ́ńtà awúyẹ́ ó ní màá òrìjínà àdékù kò sí irọ́ mọ́tò ń tibẹ̀ wọ́n wọ́n mi iná mọ̀fù láti fi àwẹ̀ ìyàtọ̀. sọ̀kọ́ọ̀sì sí ọ́dà gẹ́gẹ́ bí ẹni tí ń fọ kẹ́kẹ́ bóṣẹ̀ báyìí nàkọ́ láàrin òkùnkùn wá àṣà àṣà lójú kan sílẹ̀ nù lágbára àṣà olójú kan ẹtù lè ní àwárò one eye ẹni tí ojú kan ní ojú rẹ ti lọ bẹ̀rẹ̀ ètò ń bẹ ní tí ejò lójú kan ṣùgbọ́n ojú méjèèjì wọn ò rí náà dáadáa àṣà náà ló ń pè ojú méjì ń bẹ ṣùgbọ́n ní kò rí náà dáadáa ó ń tàn náà tí ni ni ó ti ẹsẹ̀ bọ̀ ẹ̀dí bá ń wọ̀ náà kọ́ àṣà náà ló ń pè àṣà ẹni tí ò náà rà so àfáàní lọ́pọ̀lọpọ̀ ṣe inú àlámàyà inú ọ̀pọ̀lọpọ̀ níbi ìgbára dìfúkú ìgbára dìfálìkìyàmà kọ̀kọ́bìtín bẹ́yìn àbọ̀lá mẹ́nuwá àṣàbí ẹni tí ń tẹsẹ̀ bọ́tẹ̀ láàrin òkùnkùn àti àyọ̀dínà. ọ̀nà nàánú alákùnfọ́nà nílá yíká máa kọ́dún kí ilẹ̀ rí sọ́ọ̀rì rí àkàlà fọ́rùtà àkọ́dún kí ilẹ̀ rí sọ́ọ̀rì rí àkàlà fọ́rùtà. ó ní tó ń ti bẹ́ àwọn táwọn bá ń sọ̀rọ̀ wọlé kùfùrọ̀ ọ̀nà nílá àṣàyẹ̀mọ́rú sọ́lọ̀ ọ̀ṣọ́lá ipò wa ipò àwa tá à ń bá ẹ sọ̀rọ̀ yìí. kàmá kọ̀dí kílẹ̀ lè sáré bì ọ̀kọ̀lá fọ̀rùtà ìṣesí wọn náà gẹ́gẹ́ bí ẹni tí ọ̀sáré bì ni ẹni tí máa ń ṣe nǹkan láti hàn ẹni ni ẹni tí máa ń ṣe ìkànnì àti àwọn tó máa ń lò fẹ́lẹ́sẹ̀ tí ń ṣe ẹ̀sẹ̀ rẹ̀ ní. حسين علمي ومن هو مستخرفين بالليل وسارب بالنهار الذين ذا مستخرفين بالليل أسعوني منسى ولسه نعم يا كبار إنك لو أصع يوغي آه، مستخرف لو يوم مكانا وانا فوقه يوم البيت ó wá lọ́pọ̀lọpọ̀ yẹn lónìí nípa bí wọ́n àti máa ń lapa lára rẹ̀ ara ẹgbẹ́ bí táwọn alágbá máa ń sọ di sáábíbí ẹni tó fi ntí ń ṣe hàn níwọ̀n tí wọ́n fi ntí ń ṣe hàn nìkan wá pariwo mọ́ ọ̀kànlá wá sáwọlé nígbà tí wọ́n tó pariwo mọ́ tí wọ́n lọ fàǹtà oṣù sájàdì lọ́pọ̀lọpọ̀ tí wọ́n ti kà wá àfihàn tí wọ́n ti ń ṣe ẹ̀ tí wọ́n ti ṣe ẹ̀ lẹ́yìn tó fẹsẹ̀ lọ́tọ̀ ọlọ́run fún wá sí owó ní ìlàkàlára rẹ̀ àkàlà olùkọlùwà ní oyún kò paramọ́ kò ní ṣe kíni kò ní ṣe tí wọ́n bá wí mọ́ kò ní ṣe mọ́ táwọn tí bá ń pè láti ẹ̀yọ́ dúró lọ́kọ́ fàrùtà ni ó tún wá jẹ́ ní tí ó fọnú fọra kúrò níbi wáàsí tí mo wá ṣe dání kíni kání kó má ṣe bẹ́ẹ̀ lẹ́yìn oṣù ní sí ọmọ ènìyàn ó ní torí pé ìwé ìta pè ní sáà bíbù yìí إذا أحس نبوءة ريئة وإن تطامن عنه تمادى ولها إذا أحس نبوءة أنا أحس أفيل يا فلان ثم الضوء بدو هسه نبوءة النبوءة الكيلو واحد أما يتساءلون عن النبأ العظيم ìdá ahẹ́sà náà àtà tó bá gbọ́ tó fura ma wá àti oníwà àti kàtàbí wá àti wá àti fún èrí àwọn àti ó dẹrù bà fún àbúrò òun ìbẹ̀rù ni ó bẹ̀rù sí wà sí wọ́n ti fún yẹn. mo wà ní kàtọ́ mọ̀nàtà ánú tí wà tí o máa tún lọ wà tí o máa kẹ́ tàmáàdá ni ó tún padà sí ìṣe àná wàlàhà ó tún máa wá ṣeré nínú ayé ní òfò nípa rà. títí sọmọ ènìyàn yẹn nígbà tí ti bá ń ṣẹlẹ̀ lára rẹ̀ ẹ rò ipa rẹ̀ ibùdó jọ́sọ̀ rahimahullah ó ní àlùmọ̀wá ìlú kàṣíyà wọ́n àti káwọn olówó àti wọn ṣe fún wọn ó dàgẹ́ bí ẹgbà ni. wọ́n bá ń náyà lẹ́gbàá wọ́n ń ń náyà dáadáa ẹgbàá ń bẹ láàrin one week ẹ̀sùn máa fi lẹ̀ ẹ ó sì ń dùn mí. ti dẹ́ fọ́ òde ìsú ni gbàtí máa ń lẹ́yìn ní yàmàdún ẹ̀rọ ìmọ̀ ẹ̀rọ tó kò sí sẹ́kẹ̀ gíga bẹ́ẹ̀ ṣe tó náà ṣe bẹ́ẹ̀ ni wàá ṣe tó ẹ gbọ́dọ̀ jẹ́ kẹ́ gba wá àti kí ó lè lára ẹni tí ẹ fẹ́ ṣe é fún dáadáa kó lè bá a fẹ́ lágbègbà díẹ̀ díẹ̀ lẹ́ẹ̀bí ń kàyàn lára ẹ̀sọ́ nílé jẹ̀gán kò ní í fẹ́ sẹ́ni tí ẹ bá fẹ́ ṣe wá àti fún ìdá àhàṣà nábù àtẹ́ńtì tó bá fura ma dúdú wá sí lára rẹ̀ èrí à ní ó bẹ̀rù lóyún bẹ́ẹ̀ bá tó bá gbọ́ wá sí wọn lẹ́yìn after for a week báyìí ẹ̀ ní wà tó ńlá àwọn tó gàmà ní àwọn àbálẹ̀ kí á wọ́n ti máa ń di pé ó fẹ́ kóṣù kan báyẹn kọ́ àti máa rà rẹ̀ àti pé ẹni tí wọ́n jẹ́ àmọ́ ìdílé ní máyà wọn ọmọ wa má gbàdúrà ẹ̀ ẹ̀ ní àwọn àdúgbò èjì lọ́nà ìwọ náà fún ọ̀rẹ́ gbóṣù lára sára jẹ náà wá títà bá ti fún rẹ̀ ìfẹ́ ti wá àti ìsábà fẹ́ nìyẹn fi nídìí àti máa rì nínú rẹ̀ eléyìí ti ti wá nìkan lẹ́yìn ayé àbálẹ́ sọ́wọ́n mi kàn lọ sọ fún òjúṣe ọlọ́run ànábì wa ti wà tí wà bá a máa rí lágbájá rẹ̀ wà sí ọmọ gbọ́dọ̀ wà lọ́kọ̀ọ́mà sóòrè àkùrẹ́ àwọn àwọn àlọ́. àwọn àrífi ó wà ní kò wọ̀pọ̀ mọ́mọ́ wà sí kí ló ṣe é lọ́wọ́ wà sí ó ní mo ti di òun lásìkò níbi ní mi ní fẹ́ tẹ́ra mi bóòrò lè di òun lásìkò ó ní ẹ̀rọ ló máa ń sọ̀rọ̀ ẹ̀mí kábà wà ní wà náà ń gbọ́ wà sí tẹ́ ẹ bá ń bá sọ̀rọ̀ lọ yìí máa ń dàbí jẹ́nà wọn àwọn kíákíá yìí máa ń dàbí fẹ́ lẹ́gbẹ̀ẹ́ jìnnà wọ́n ti wá fún un lé tá a délé dáàbí òyòyò máàmì òyòyò tó bá ṣẹlẹ̀ tí wọ́n ń kọ́ kí ni àmà wá jò lára wa a máa jò lára wa lọ́wọ́ àbí kí ni abẹ́rẹ́ kó tún ọ kí èèyàn ń ṣe lè bá kú ni o lábẹ́ ní ọ̀ sí lè fà kú bí ṣe máa rí nù anábìrin máa ń bẹ́ẹ̀ kí máa ń kú lọ́dọ̀ mi òun tó àti máa ń ní ìpalára yóò náà lẹ́ẹ̀ máa ń ṣe tẹ bá délé ni à ẹ̀ma ti ti lẹ́bi la tọ̀ fáhà sí kò mọ́lì màláìkà màláìkà ti mọ ṣéèkì ibi tí ẹ tẹ́ ha ìdí nínú ọgọlọ mọ tẹ́ ká ma ṣe ni pé ẹ ma jẹ gbẹdẹ sá àtẹn kàtà ẹ ma rí mi ò fèsì ara pẹ̀lá sọ̀rọ̀ náà làbá àyẹ̀ ń sọ pé bí wàá ṣe máa ń ṣe lára ẹlòmíì ni pé ìzà àhásà náà bó àtà bí a bá ti fura ma dúdú wá sí lára ẹ̀yà rí yá yóò bẹ̀rẹ̀. wà ìrìnkàtọ́ ọmọ tí wọ́n àti ọmọ wa sátamọ́ kàtọ́ ọmọ nàbí kàtàdà ìsàbàrà tó bá sátamọ́ tàmáadá ní padà sọ́n tàmáadá kí wọ́n hẹ́mi kí ẹ̀ máa ṣe ǹjẹ́ yà ń ṣe tí ò dáadáa. bí ká ló ń bí wọ́n á ṣe ọ̀rẹ́ kan continue a máa ń sọ yóò fún yà níbi níbi iṣẹ́ dáadáa tí ẹ̀ bá sa burú tàmáadá ni àbí tàmáadá má bá sòtí wàá sí ojú ìtàn wàá sí ọmọdé wàá kéré kà máa dá wà láhà ni ó máa padà wá sọ abúrú lọ́mọ péré lọ́mọ gbádùn lọ́mọ pípọ̀ lọ ọyẹ là á jẹrẹ ọjọ́ àpèjúwe ọmọ ènìyàn níbi dáṣọ ń kàṣọ ńlá tì ń rí àì kìlọ̀ yìí ti ń fà ń zà wá hátà ìlà rọ̀bà tó máa ń ná àmàdọ́ àṣálà jàmáà àfìlọ́gọ́ náà ni wàsúlà jama'atul bashari musallatun sálà sẹ́là sọ̀là ìtumọ̀ sálà ni àkójọpọ̀ àwọn ẹranko níbẹ̀ sálà olùwárí tí wọ́n pè ní sùlà bí gọ́mí àkójọpọ̀ sùlà tún mí nà láwá ní ìnáwó sùlà tún mí nà ìyẹn ní àkójọpọ̀ yẹn sùlà tún mí nà ìbáṣọ. màá fi yàn fọ́ ẹ̀ka àwọn ẹranko fọ́ sálẹ̀ àkójọpọ̀ ẹranko ni. ó ní ìṣesí ọmọ ènìyàn ó dàbí kà sálẹ̀ bí àkójọpọ̀ àgùntàn kan ẹ̀rí tó sá lè láyé sí nígbà tó gbọ́ ariwo kìnìún aláìsù lásẹ̀ aláìsù. àwọn àgùntàn ń bẹ nínú ọgbà àwọn hàn-án tí ń kìnìún ẹ̀rí wọ́n sá wọ́n bẹ̀rù fanzawat obìnrin obìnrin rí àtìlẹ́yìn tí ń fanzawat nígbà tí ó gbọ́ pé kí ni àkìlẹ̀ ó ń kájú ọ̀sà ìzára kí ó kọ́ bá kọ́ ọjọ́ sí ìka wọ́n tí àtẹ́ ìzà gọ́ọ̀bà tí wọ́n bá ti fíìlì pé kí ni àwọn tí ń tarí òun ti lọ kí ló ṣe ètò àmàdọ́ ọkẹ́ wọ́n bá nìkan oṣù lọ ìdí ilé òsínmọ́ wọ́n kọ́ sí òsì kí ni súnmọ́ máa láì fún wọn bẹ́ẹ̀ lọ̀pọ̀lọpọ̀ sí ìmọ̀ ìlú àti إذا أحس نبؤة ريح وإن تضمنت عنه تمادى ولها فصلت لعزل ليل فارتوت حتى إذا أصابتها ìtumọ̀ كيف يعني كيف nùhánù للأمر الذي bí ẹrù ọ̀nà abáyẹ̀mẹ̀ta kúrìsì ẹni tó súnmọ́ yàn alùmájọ fún èdè ọgbọ̀n ara àmì ìgbìn lè jọ kò lè jọ ní sọ̀rọ̀ ó bá yẹ áfà tù onídàbọ̀lá gbé náà gbogbo àníyàn kò sẹ́ni tí nǹkan bẹ̀rù ká bá sọ bá rọ àyàwó òbẹ̀rù ó bá lẹ́wọ̀n tí nǹkan bẹ̀rù bá sọ ẹ̀ tí wọ́n nù hàn á bẹ̀rù gan نحال للأمر الذي يرونا الروم أنبا وانجا في سلم لك باقو قسل سوى سنبا وانجا سنبا وانجا سبا ونادو تعي في غفولة إلا القدر ونادو تعي في غفولة بسمع وقال أجل الميت إذ بسعليك عبدو كل بايلة سنشي دوغينا مكا مكا نشي سنشي láti dùn sọ́lẹ̀ nínú ẹ̀fọ́ lọ́wọ́ ó ti ṣukú bẹ́ẹ̀ fún kó tó kò lè aládé mákìbáyé tí mákìbáyé tí ó ti láwọn òkú tó pọ̀ nùsẹ̀ tí ò ní máa rẹ̀ nàìjíríà máa máa wà ọmọ bọ́sùn náà lè padà ẹ̀jẹ̀ pé olùkọ́ jọrí ló gírí jẹ́ àwọn ti kú òun dáhùn òun sọ́fọ́ ayé owó nígbà tí tí ó dẹ́rù báwọn tí ó ṣẹlẹ̀ sí wà náà ló tẹ̀ àyè àti ọlọ́ka àmọ́ ń kó ẹranko lọ gbádùn mú un gbódà ní ẹ̀rọ ayé lùbánà alẹ́kọ̀ọ́ ni ìkó ẹran lọ jẹ kókó lọ gbádùn sáyé jẹnu. wọn náà lókè ayé àmọ́ wá sáyé lọ sí gọ́fúlà nínú ìfọ́nú fúnra ìgbàgbé yìí tó ṣẹlẹ̀ ìdá nkọ́dọ́ nígbà tí ṣẹlẹ̀ ń bá lọ. rọra níbẹ̀ irú ẹni tí ṣẹlẹ̀ ń bá ṣẹlẹ̀ sí olórí ìbúni ẹni ò bá kọ́ ọgbọ́n látara tí ń ṣẹlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kò lè sórí rẹ̀ ìyẹn gbọ́dọ̀ máa mú ẹ̀kọ́ àdúkọ́gbọ́n nù ṣẹlẹ̀ tí ẹ̀ máa jẹ́ pé gbogbo wà tí ṣẹlẹ̀ bá ń ṣẹlẹ̀ dé yẹn ìyẹn máa ń fọ́nú sọ́ra látara ìṣẹ̀lẹ̀ ó lè padà gbé àsìkò ní olórí ibú iná ìṣàkọ́ bí ìṣẹ̀kẹ́ ẹ̀mọ́ ọ̀la ọ́ ó lè rí ṣàkọ́ orí ibú gángan. múlẹ̀ àwọn bí ṣẹ̀kí ẹ̀gbọ́n àtàbúrò lòun àti olórí ibú àṣàkọ́ olórí ibú múlẹ̀ òní kí ìjọba alẹ́ fi ọ́lẹ̀ sẹ̀ káyé káyé rẹ̀ wá sí ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ lọ́lẹ́ lọ́ba ti kó orí ibú mọ́ orí ibú òní fi rẹ̀ láyé múlẹ̀ wá àta ibú bá kalẹ̀ kó lé ẹ̀kọ́ lé pépé ọlọ́run ti kọ́ mọ́ orí ibú ni. àwọn méjì tu ni pé ẹni tí nǹkan tẹlẹ̀ sí tí ò kọ́ bẹ́ńbẹ́ irú ń tọ̀ ń ṣàkọ́wà mú ẹlẹ́ àwọn obìnrin orí ibú ti jẹ́ tiẹ̀ láyà mo lè ọ̀rọ̀ àdà ìbá àtà láyà mo lè kọ̀ kò ní lè lé padà nígbà tó bá wá kẹlẹ̀kùn rẹ̀ inú ọ̀rọ̀ ẹ̀kọ́ tábà tó kọ́ wa ẹkọ ayé kí wàá là òun lè lè ṣọ́rọ́ yìí mo ké mo rà bẹ̀ ọ̀là àbúdò láyà ọ̀dà òun ìlà àṣọ ọ̀là àbúdò láyà ọ̀dà òun ìlà àṣọ. ọmọlúwàbí èébú tó fi bá wí ọgbọ̀n tí ọ̀gbádùn ibi bí ẹ̀lọ́ pera rẹ̀ tó bá jẹ́ ọmọlúwàbí ọtẹ́ sun ó fi change gbèsè ayé rẹ̀ kó dé ṣe mọ́ ní wàláwọ̀ èébú gbà mí lèlè ṣọ́rùrì fọ́mọlúwàbí mú kí mú ní ó jẹ́ àtúnṣe fún rọ́ọ̀dì ọ̀hún ní ó káwọ́ rẹ̀ kò kúrò níbi tó fẹ́ ṣe tí kò dà tó bá jẹ́ dàbí ni o wọ́n wà ní agudu ẹrú abẹ́mi tó dàbí ẹrú kódà kámákámá jokùn sí lọ́rùn ẹni tó ní ẹ̀mí ẹrú lára láyẹ̀ ẹ̀rọ dá òhó pàṣán lẹ ẹ wá fún pàṣán ní òwúlò ẹgbà ni ẹni tí ẹgbẹ tí nǹkan ò bá ti ṣe tí wàá sí ò bá ti tún ṣe àfẹ́gà àmì kò yí sọmọ lóàbí fún àmì kọ pé aláàbò ọlọ́bà àbò yóò dọ̀rọ̀ àbò òbílẹ̀ àṣọ wọlé bá àdó tẹ kí fi èlé ìṣàrọ̀. àlùbáàdù nígbà nínú apá kan náà ọmọ ènìyàn yóò dọ̀rọ̀ àbò òbílẹ̀ àṣọ ẹgbàá lẹ́nu fáyẹ̀sì wàlbáàdù tẹ́kìfì yìí iṣẹ́ àárọ̀ atámi ìfìmbẹ́nu ọmọ ènìyàn ojú lásàtó ẹ̀ nílẹ̀ àti sọ̀rọ̀ ọwọ́ lásàtó ìmájú lásàtó àmì pínyàbínú ní làbá wa sàlàyé rẹ̀ fún wa wípé ẹni tójú lásán òtò ẹni tọ́wọ̀ lásán òtò fi bá a wí tún un ṣe ẹ̀ kí ni àmọ́lú àbínú oníwájú láwọn mú òun. للحر المقيم راجع والعبد لا يردعه والعبد لا يردعه Nítorí láwọ́mù mi ó lè má jẹ láwọ́mù ó lè jókòó lásán. Hmm? Ọ̀rọ̀ lásán àbọ̀rọ̀ tó ní ìbúyàn ìmáàmà fẹnu nàìjíríà ní ìwúlò fẹ́ wú, ó wúlò fọmọlúwàbí. Ẹ̀rí ẹrú láyé ẹrù jẹ́ òkúsí tó lè tún ṣe ìlàlẹ̀ àṣọ àfi àṣọ ibi torí pé wà á fàtò lákìlì láwá fàmánà aláhàwá wà kìlò òun wà á fàtò lákìlì láwá fàmánà aláhàwá wà kìlò afẹ́tò làákìlì ewu làákà yẹn lọ́nà bá mú làákà yẹn làákà yẹn bá mú eberebe tó mú dáadáa ntí ó máa sá fún ni àlàáwá yóò máa sá fún fẹ̀ẹ́nu ọ̀gá ewu tí làákà yìí gidi ní nìfẹ̀ẹ́nu fàmọ́nà alẹ́ aláhàwáhù ákìlù ẹgbẹ́ náà bá kádàrà pé làákà yìí rẹ̀ ṣàgbà ìfẹ̀ẹ́nu rẹ̀ nílò ń bá kádàrà pé ìjáta làákàyè àti fẹ́ẹ́nú pọ̀ làákàyè wa ń là fẹ́ẹ́nú rẹ̀ mọ́lẹ̀ fákọ̀ọ́dì ìnajà olólà rẹ̀ títí máa fẹ́ ní bá jẹ́ kífẹ́ ẹnu kó borí làákàyè ó sì ṣe ó ní làákàyè rè lóko mọ́ làákàyè ńkọ́ ìfẹ́ ẹnu ní máa ń gbà rẹ̀ tiẹ̀ jọ́sẹ̀ ń pè ní fẹ́ pé jẹ́mi nìkan bá rí ni ẹ má bàa rí ìfẹ́ àti ìgbà ayé mi àbáfàáfà yóò dá àníyàn ní ìfẹ́ ó dáa. أنا يكون أنا أجي يا ممنع وافت العقل الهوى فمن على هواه عقله فقد نجا من هوى ألا لا ألا وهو عقله فقد نجا أني آفة العقل إيه وكلا كاي ni ni نسانو fọmọnà alẹ́ ẹni tí àwa ìfẹ́ ẹnu rẹ bá àlá bá ṣàgbà àlá ákìlì ó ṣàgbà làákàyè rẹ̀ fàkọ́ nàìjà ẹni tí làákàyè bá ṣàgbà fẹnu ó ti là. فأنا فمن أخي مطروطة أخلاقه عصيته لخلق خلق مهتدى إذا بلوت السيف a فلا تظنه يوم أن تراه nítorí ẹ̀kọ́ ara ẹ̀kọ́ kan bí ẹ̀kọ́ pé fẹ́ bá ṣe gbọ́dọ̀ wà hundred lórí dáadáa lọ́sẹ̀ yìí fẹ́ ọ̀ ọkàrà máa bá wọ làákàyè rẹ nìkan náà máa bá sọ àwọn tó àwọn bí omi ti mẹ́fà alákàtà jù pé ó ní kámin àfin mélòó mélòó ọmọ ìyá tí wọ́n ń bá ṣe fún màsùkú tó ti nà kálá àkòwò tó lọ́pọ̀lọpọ̀ àwọn àti òdà wọn ni sọ́kà ní ẹ̀bínú sí alábàárí ẹni ọ̀rọ̀ ni alábìyọ̀ pé rídọ̀ lọ́ọ̀ yìí fi wọ̀sọ́kọ̀tù lọ ìfí sọ́kọ́tì. ó ní mélòó mélòó ọmọ ẹ̀yà màsíkú tọ́tì nàkàlà kù ìwà tí ń bẹ lára rẹ̀ ó láwọn àwà tó pọ̀ tí ò ṣe é bá ṣe lé lórí. ìdí mi mo wá màkà ìní pé tọ́lá àwọn àwà ìfún wa fi ọ́ èyí tí mo wá ṣe ni pé àsùfáyé tù wúlíwúdà mo wá aṣẹ́ mo fi jọ wà tó dáa rárá rẹ̀. ìwà ń bá a ṣe ìdìkú olókè ń mú ewu tààtọ́ látara àwọn ìwà tó dá ní àbíwọ̀rẹ́ nìkan tí ò sí kankan lára rẹ̀ náà dìrà ìwòló bá àfààní máa ń dà lẹ́bí máa ta àkọ̀tún máa ń dà lẹ́bí máa ta àkọ̀tún wà máa ń lè àwòlé òsì náà fàkọ́ máa lẹ́bí ta ló ń tàn ó jẹ́ pé máa ta àkọ̀tún kò láì dá kẹ́kẹ́ láyé tẹ́ òun ti ọkọ hundred percent pure character n fẹ́ wọn tó àbí lóbi ọ̀rọ̀ àdúgbò yẹn wọ́n máa ń lọ àwọn olùyẹ̀fọ̀sì náà fàkọ́ ẹ̀dọ́gbìn mo lè rẹ̀ wá ẹni tí ń jẹ́ kí gbogbo sí máa ń ṣe dáadáa náà ni kò sa ìdájú tí ẹ bá gbà kẹ́lẹ̀ kan bí àìsí sábà ní mistake ó ti gbà láti dọ̀rọ̀ mistake wọn ní bá a ti lórí ẹ̀ ọ wà wá tẹ́tọ́ fi jọ èwo ló dáa nínú ìwà rẹ̀ ọmọ wọn bá a lò lèkúlù kí ń mọ̀rútàdọ̀ lórí ìwà sídà bẹ́ẹ̀ wọ́n ìwà bẹ́yẹn lòlù lọ́sì máa bá gbogbo òjò lòkò síjọ ọ̀kan tó wá pẹ́ẹ́n kò sí èyí tí ò tí wà dáadáa tó lè fi wà dára sí ń bẹ láàárọ̀ rẹ̀ ń fi máa bá a lò nílá gbọ́n ni ìwà tí ó dà yìí ó ní kàmí ọ̀fin مطقوطة أخلاقهم أطفيته الود لخلق مركة أطفيته mélòó mélòó ọmọ ẹ̀yà tí mo mọ̀ kó láwọn àwọn àmọ̀síkú tó ìwà tí ó da pẹ̀lú tó ń fi àtúfáìtù mẹ́sàn fa mo là á mo là á ọ àyè tí ń ti bá sọ̀rọ̀ àlùwúdù lọ̀rẹ́ àlùwúdù nìfẹ́ mo la àyè tí ń ti bá a ṣe olólùfẹ́ nìkan olókè mọ̀rùkàdọ́ lábẹ́ ìwà tí ó dà. wọ́n ní mìsáàlù wá pọ̀ nínú mìsáàlù yẹn ní ìdábàlá ò ta sẹ́yìn fàmà àmúdà ò bá dára gbogbo ìyàwó máa ń sàrọ̀ ọ̀húnkọ́ dínà bá ọlọ́gbọ́jà ọ̀ọ́yídà tó pọ̀ àti ìdà yóò mú ẹ́ àti wá ra ìdàmà ọwọ́ lo ìdà náà fógun àkọ́kọ́ ó sáyà ká ẹyẹ ó lò ó fógun kejì ó sáyà ká fógun kẹta ó sì lo ìdà náà fógun bí ọgbọ̀n ogun rí tí yóò disappoint ẹni àti wá àwọn ká èrè lọ sógun láì ní mú dàrí lọ́wọ́ wọ́n ní bàláwo tó ṣe mo ti mọ́ mo ti tẹ̀sẹ̀ ó ní ìzábà náà tó ní ìfàmà àmúdá tó o bá ti tẹ́sí ìdá kan àlùbílẹ̀ ṣáàpọ̀ kò túmọ̀ kí ni ó ṣáàpù fún gbogbo ìgbésí ayé rẹ̀ o lè mú un lọ tó gbùn mẹ́ pẹ́ẹ́n kò kẹ́míkẹ́mí fàlàrà ṣàbùmúrú ìyàwó mọ́ máma wá búdà tó ṣe gudugudu méje láti jó o ní pé ìdá náà lónìí nìkan wá fi gé ìdẹ̀kọ̀ wá gé má má bùrọ̀ ni. fala yẹ̀wòmá àǹtàrọ̀ awúkọ́ ọ̀dìnà bá tí irúdà náà bá kú tí irú ọ̀bẹ náà bá kú tí ò lè gé nǹkan tẹ̀lé gbà kan tí ò kú. sí ẹ̀gẹ́ tẹ̀lé mi wà fọ́nà ni ẹni tó ti láwọn àkókò dá ó wá wù àkẹ́ tí ò dá níjọ́ fi wé ìdá fúnjẹ́ ọwọ́ á lò ń jọ́ka ọwọ́ á rí kíkọ́ dínà bá sẹ́yìn ẹnu dà kú rí ń gẹ́bẹ̀. kíbẹ̀ tó ti ń bá wa kú lọ́jọ́ kan fàlàtà ògùnmí ìgò lákòmọ́bí. tó lọ́jọ́ tó pọ̀ náà kọ́ dín ní àìkú لبلوا الصيف محمودا فلا ظلمه يوما أن تراه قد نبا ظلمه يوما أن تراه قد نبا والسلف يجتاز الإسلام مستمع أن الإبادة إثار كتبا السلف لسي tó jẹ́ sí ẹ̀sìn tó jẹ́ sí wọ́n bá pe ẹsẹ̀ ìròyìn kan ìtumọ̀ kí ni eré nù adúmọ̀ ààrẹ tí ó jẹ́sẹ̀ ó ní wà sírífù ẹ̀jìtá àbí ìmàdá ẹ̀yẹ́dẹ̀ sí ẹ̀jìtá àbí ó máa fú ọ̀pọ̀lọpọ̀ òkè ó máa fò ó lọ pé n ò lè bá mọ́tò rẹ̀ ń bí o má ìdúnwò ti lọ n ò lè bá ẹ̀jìtá àbí ìmàdá ni ó máa fò ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ààyè tí mọ́tò mi ò lè dé ní wọ́n máa débẹ̀ wà rúgbà máa ánà lè máa dáwò ìsáàrú jọ́kọ́ sí ilẹ̀ ó lè kọsẹ̀ tí ó kọsẹ̀ tí kọsẹ̀ rẹ̀ tí ó kọ ìsáàrù ni kí ẹ̀ kọsẹ̀ làyà sọ̀rọ̀ kí ẹ̀ kọsẹ̀ ìgbà mí ń lọ destination so destination rẹ̀ ó lè má wá lè dé bẹ́ẹ̀ máa ń torí pé ìfáàrù ṣẹlẹ̀ ó kọsẹ̀ fákàdá tó bá ṣubú tó wá ṣubú lónìí ńjọ́ tí ò tí ì ṣubú ńkọ́ ńjọ́ tí tí ń fi ń wù tó ń débẹ̀ láàrin wọn àwọn kan má torí pé mọ́tò náà wá sí ìgbé mọ́ ìfẹ́ mọ́ ọ̀ máa ìwé lábánu alìjàwádù kọ́dí yẹ tìbù wàsáyìfù kọ́dí yẹ ń bù wọ́n lé ìdá lè fìgbà kan má mú má ẹsẹ̀ lè fìgbà kan má lè rere sára títí mọ̀ kí ìsánù kọ́dí yọ kùtì ọmọ ènìyàn lè fìgbà kan má ṣèyé dáa má ṣùgbọ́n ewu ló pọ̀ jù tí máa ní pé ṣíṣe dáadáa ló pọ̀ jù wọ́n máa máa lè jẹ́ níbi tí kò tí ì máa ṣe dáadáa pépé máa ń lákàbí lè mú àzàbí nádìrí lábí láyà dì lòlẹ̀ àrùn ìlẹ̀ ìfowópamọ́. máa ń lákà ọ̀rẹ́ rí kò sí láyé ń bí ọ̀rẹ́ rí láyé ń bí bílímù àzàbí àlàfí ò sáré bù ń èèyàn tó pé yányá ìmọ̀ àzà èèyàn yé èèyàn tí ò síbìkan tí ò sì jẹ́yàn èèyàn ní níbi wíwò èèyàn ní níbi ìwé tó gbó nǹkan láyé kò sí ara àyà sí nínú ìdíjà yẹ ó lè rí ojú àti lè dáa tó ní ó níbi tí àyà sí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ máa ń la kabil muhazabi nadibi alimuhazabu nadibi ni rọ́júlù lè kàmílù lẹ́bí láàyè sí èèyàn tó pé tí ò sálébù ọ̀ọ́lẹ̀ rí alẹ̀ ní láyé jíjù láàyè mú ilé yìí mú kó kàtọ́ sálébù ọ̀ọ́lẹ̀ rí bí gun mọ́tò lọ́ba àfààní ìdákòóta sí èyí kò lè kòmó rí mọ́ àtìbá adúwàkà lẹ́mùtẹ́lì kọ́lẹ́bí lẹ́tọ̀ àtìbù tí rẹ̀ bá jẹ́ písọ̀ dí kọ́kàfọ̀ ọ̀rẹ́ rẹ̀ gbogbo ojúmọ́ náà ọ̀mẹ́lẹ́sẹ̀ ọ̀mẹ́lẹ́sẹ̀ ọ̀mẹ́lẹ́sẹ̀ lójoojúmọ́ lọ fi ń bọ́ ọ̀rẹ́ rẹ̀ lọ fi ń bá lò ọ̀ ní pàdé ọ̀rẹ́ tí ó máa ti yányá ọ̀sán méjì ó ní ọ̀sán kanú kí ni. ìmì méjì ọ̀ṣùwọ̀n àkọ́kọ́ ni fífa ẹ̀ṣùwà ìdáni lọ sórí òkè kó àpàtà kó bẹ́ẹ̀dì rẹ̀ máa dàgbé máa bẹ́ẹ̀ ní bọ́ọ̀lù tó fà ẹ̀ṣùwà ìdáni máa dàgbé máa dàgbé. àwọn sírí àkọ́ọ̀kà àbámọ̀ ìyá rẹ̀ tí ó máa ṣe mánéjì àyè máa ṣe rẹ̀ fẹ́yìn ìnáwó ọmọ kọ́ rí fùdàmbá márùn ọ̀tí àwọn amújà rẹ̀. ìjọ́kẹ́ ni ó máa مهذبين بالذي لا يجد العيب إليه مخططا òtíbọ̀ ti lọ ọbẹ̀ rí rẹ̀ tí àlébù ò ní gun mọ́kàtọ́ tí ò ní níbi bíláàsì níbi káyé. Ìdákàsọ fáhátà òmúrọ̀ náà sì làmọ̀ tó lè fi ìmọ̀lẹ́ àrùn àdàlẹ̀ ká máa lẹ́ta síta fa. Ìdákàsọ fáhátà máa ń tàkọ́ fà kí ẹ̀ máa kí awọ ẹ̀rù lẹ́nu bẹ́ẹ̀ àdìsọ́fà ah, eré àsọ́fà lọ́gbọ̀n wọ́n ta sọ́fà èsì ní sọ́fà sọ́fà tó bá wọ́n sọ méjì kó sí ibi àwọn èèyàn tó wájú rẹ̀ tó sí ibi àwọn ẹlẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ní kàtọ́ fún àlẹ́ ọ̀hún ti lálẹ́yìn lẹ́là lẹ́là ọ̀hún ti ọ̀hún ti ìyá kàtọ́ fáátà òmùrọ̀wà nìyá ti lọ́bẹ̀rẹ̀ sí máa síwèé ọmọ ènìyàn tó ń síwèé ìṣesí ọmọ ènìyàn لم تلف امرأة لم ترى امرأة الفاء والميت قال ميت يكا هذا الكمال تريتا تريتا ثم تتا ثم أوتا ثم أفتا ها ọ̀nà pàdé ẹnìkan ṣáájà lè kà máa là fàkì kàfà tó ní sẹ́yìn tí ò wá sí àlè mọ̀tàmẹ́ ọmọ máa jẹ. Fúrájẹ́ bẹ́ẹ̀. أول على الصبر الجميل إنه أمنع ما لاذ به أولو الحجاء أمنع ما لاذ به طبعا عوال أول عليه عوال أولت عليه مبغ عليه فالله المعول الله بغ عليه أول على الصبر الجميل بغ عليه السيوب دادا نبي بين لي سيوب أبش ọ̀dọ́ni sọ́bù lápapọ̀ sọ́bùrù jẹ̀mí fásitì sọ́bùrù jẹ̀mílá sọ́bùrù tí ò ní sí ìjà tí a máa ṣe ìkábàámọ̀ lẹ́yìn ẹ̀ àbáyé ní ìjà kó jẹ́ pé sọ́bùrù jẹ̀mí sùúrù yányá òní ọmójútó oníkọ́ máa fi tayé ìnáwó torí sùúrù tá àmúná òmá ụlọ úlù lè ẹja òǹlọ́gá fìjìláńtì òǹlọ́gá odi ìṣọ́ lọ kéèyàn lè ṣe sùúrù lórí egbò tó bá tẹlẹ̀ ní pàtàkì jùlọ lọ́dọ̀ ẹni téèyàn jọ ń ṣe tó lọ́pọ̀lọpọ̀ kùdìẹ̀kùdìẹ̀ kò sí téèyàn lè fi borí ẹ̀ jí kí ni kéèyàn o. àsọ̀bùrì líjẹ̀ mi sùúrù yáyá ọ̀wẹ́lẹ̀ àlà sọ̀bùrì líjẹ̀ mi lè ẹ̀náwó àmọ̀nà òmà lábàbí sùúrù nìkan lògùn fẹ́rílà káìlè èlò tí ò ní ní kí náà ń pè tí ò ní ní side effect sùúrù nìkan ni oògùn téèyàn á lè tó káìlè èlò tí ò ní ní kí ni side effect. وعتف النفس على سبله فإذا عتف النفس أو أما من أكتف أو ما تيمين على سبل الأساء لو تجو أن سور الأساء نوع من السبل لك ọtíẹ̀mí ẹ lórí bó o ní òṣèlè ìjòkó lórí ojú ọ̀nà sùúrù ìdáǹtà fàzálkọ́lébì àwọn àjálù tí máa ń mí ọkàn bá dé táwọn fìtínà tí máa ń mí ọkàn bá dé ó ti ń láǹfààní àti tírẹ́nì ẹ̀mí rẹ̀ àìlá ṣubúlé òṣà láti máa jòkó sójú ọ̀nà sùúrù ìrẹsẹ́fẹ́ àzẹ̀kọ̀lì bàtà òrí ó lè jà wá pé pé wọ́n dàrú yẹ kìbò. بالفتى وتارة يمهله من عشرة إلى سبعة báyẹ̀ ṣe jẹ́nu يكبو yẹ إذا bú bílí fàtà ìgbà ní ayé a máa gbọ́ ọmọ èèyàn ṣubú àwọn ọ̀sẹ̀lẹ̀ ayé lílọ bíbọ ayé àwọn ṣẹṣẹ ayé àwọn fìtínà ayé ń gbà mí yẹ kí bú àlìfàtà ni ó gbé èèyàn ṣubú téèyàn ò ní níbi ìdíjẹ́ máa wọ́n tá ọ̀rọ̀ tán nígbà míì ìyẹn lè wà lọ́kì yunihiduhu mena afẹ́rọ̀tù ibi tí wọ́n ti ṣubú ìtẹ̀lẹ̀ ayé mi ọlọ́run tó ń lò ń sára bí tí ọ́ fi dìde fíkínà tó ṣẹlẹ̀ ṣọ́ wàhálà ń bẹ gẹ́gẹ́ ọlọ́run fẹ́ lókè àlọ́ ní ìgbé àfi kí ọkọ sí wàhálà látọ̀júwe àbẹ́bọ̀ ìlú àrẹ sàlà fíkínà dàpọ̀ ọkẹ́ fún abúlé ṣubú àyàbọ̀ ni ó tún sínú kòtò ó tún sọ adẹ́rú sínú àwọ̀ nígbà tó lọ́wọ́ bá fẹ́ wọ́n á gbé e ga kí lọ́wọ́ ló náà rí fìtínà mi náà the same fìtínà tí ọlọ́run kí yẹn lè ta tọ́kì yẹn lè tún láwọn àdá lọ bí irú dọ́ba ni wọ́n lọ lọ́wọ́ sí bíbí nìyí sìn ọlọ́run lọ́wọ́ sí bíbí nìyí sìn ọba sọ pé dàrẹ́kì ni. mo kí yóò lè ro pé nǹkan kan bẹ ọlọ́run sì fi ànùhùd ìdìde padà tí wá sáà sáà téèyàn ò ní ṣubú mọ́ ọlọ́run wà fún síbi téèyàn ò lè mọ̀ bíi pé èèyàn lò tọ́dáàrò yẹ kí mú bèlè fàtà wàtà wàtà yóò náà mẹ́lò mú mẹ́nà fẹ́ràn sí ìlà kaba. ibi tí ẹ ti ṣubú ọlọ́run tún wá ló gbà ní sábà bí àti gbẹ̀yàn dìde ìlà kaba nígbà tí ẹ bá ṣubú. ó wá jẹ́ bẹ́ẹ̀ àwọn kàgbẹ́ ìgbélata àjàdá nínú àlejò kọ̀ìfà wà bàtà àjàbà nípa lèmi kọ̀ìfà ńlájà. bàtà àjàbà nínú àlejò kọ̀ìfà wà bàtà àjàbà nínú kọ̀ìfà. àbúrò láti àjàbá dákun má ṣe iyèméjì má ṣe mà mo ní àwọn ọ̀rọ̀ mẹ́jà mọ́ láyé ìtẹ́nìkan sórí ibú ó nọ́mà gẹ́gẹ́ default tí yàn so ibú láyé yìí òun ni default wọ̀ láàkùnrin iná lè ń sáárà láti kó sí kí yàn lẹ́yìn tí yàn so ibú orí ibú náà ní orin ìrọ̀lọ́ sí láyé pé bí ó mú yàn so ibú lókọ̀ láyé ọwọ́ wà láyé ara rẹ̀ nìkan wá so ibú kò bí òun mọ́mọ́ ni àlọ́ àfà mọ́mọ́ mọ́sẹ̀ mọ́ orí nọ́mà gẹ́gẹ́ default bá lè fa àjàgbá. من ساله كيف نجا بل وجد من ساله كيف نجا. ní báyé ṣe léwu tó wá rẹ́nìkan òun tó wá dúró déédéé wá sórí ire láyé yìí ẹ dàgbé rẹ̀ ṣe náà ẹ dàgbé wá sọ fún mi wọ́n ní ilé kan tó pé tírílà lórí pẹ̀tú olódà ni wọ́n kú bẹ́ẹ̀ wọ́n á rẹ̀ ìjọba kú níbi tó tó tó sì mẹ́mbẹ́ ẹ̀fí ìrìn ẹ̀ka máa kẹ́rù ẹni láàárẹ̀ ìkà wọn náà ń bẹ́ẹ̀ bóyá ọ̀rẹ́ kò ṣe padà ẹ̀ ṣùọ́ bẹ́ẹ̀ ẹ̀ lásìlẹ̀sì ní sùn kí ni níta náà ṣẹ́tù táwọn tí ó lásìlẹ̀sì kọ́ wọ́n kù ọlọ́lẹ́rìn kan kúrò lásìlẹ̀sì nọ́mà ni kò sí dáadáa kò sí kódà ó jáde kódà ó fẹ́ kẹ́kọ̀ọ́ máa sábọ̀ ní ẹ̀ ṣùọ́ kẹ́ wà nù wọn èyí ò ní ó mọ fún yẹn kí ni ní àjà kí ni màá fi àwọn tó fẹ́ sórí láyé ó pọ̀ tí wọ́n náà bá wà náà wọn tí ó sórí lọ́kì táwọn bá wọ́n sórí ibú láyé ọ̀nàmà sórí tí ó mú yàn sórí ibú ló pọ̀ ó lẹ́ni wọ́n fẹ́ wá sórí ilé gbọ́dọ̀ kí tó wọ́n fi sórí ó pọ̀ o tí kì í ṣe tí yẹn máa rí on the of gold láti àjàgbà من هالك كيف ما عجبا مخالف كيف نجا كيف نجا كيف نجا من هالك ما سي ẹni tó jẹ́ ni tí ó máa ṣe mọ̀ látara hálìkì ẹni tó tó nù ẹni tó pa àwọn olórí ilé ayé pé kẹ́yìn fà hàn má bẹ̀rẹ̀ kébù ọ̀rọ̀ kẹta wọn. Bàbá àjábá mẹ́ta lè mí kẹ́ríkà nàjà, bàbá àjábá mẹ́ta lè mí kẹ́ríkà nàjà. Ẹni tó bá là láyé ni ẹja ṣe ìbéèrè pé kí lẹ ṣe hmm? kẹ́ẹ̀fì wá rí bìlà. Ṣọ́ádù báyìí ní òní ìṣàlọ́. Ìfàdàkọ̀lọ́ ọ̀hún ní ìṣàlọ́ ìlànà.